بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكفوا لما وبعلا نجلو أترى إكياتي فالفاوة ألفاوة ألشقاوة الصاوى النبي ومحمد صلى الله عليه وسلم يكيولون كما بنا بنا تمارا لنا تمارا صحابة الحمد لله وبا كسعنا وناك لهم بيوا تمارا الصاوى تمارا قاوى gbogbo àwọn jàmáà lọ́kùnrin wa àwọn jàmáà kàkùnrin wọ́n láwọn níwà àdílálẹ̀ tìyàwó tí wọ́n bẹ́ẹ̀ fi next thursday lọ́jọ́ tẹ́ẹ̀ká lọ sí wà àdí wọn wọ́n náà tọ́ka bí sí alẹ́ òní ọlá ìyàwó tó bẹ́ẹ̀ ṣe lẹ́yìn náà sísá wà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Sharifa òun náà níwà sí lálẹ́ ọ̀la níbi ọ̀fákàrò mẹ́wò òun náà fẹ́ sí ọ̀dọ́ tún náà ìṣàlá gbogbo ẹ̀ náà ọlọ́nkó fàlùbáríkà sí ọlọ́ọ̀bà kọ́nà wọn gba àwọn ẹ́fọ́ọ̀tì ẹlẹ́sìn fún ẹlọ́ọ̀bà ọlá يا فاوى عبد الرزاق ابن عبد المحسن البدر ọlọ́run kó bá ta afá lẹ́sàn rẹ̀ sọ fún wa pé afá yìí bá chancellor university of medina ń gbà kan ọdẹ gbìyànjú láti kọ́ àwọn àgbọ́yé nípa àdúrà àti àwọn afkar fún wa torí ọ̀pọ̀lọpọ̀ kò sí ìlú yìí bídà àbí tíṣe náà ti wọlé sáwọn èèyàn lánàá ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ ọlọ́mọ ní káwọn èèyàn ránfà ní àti máa karú síra ẹ̀ láti gbọ́ yìí ni ọ̀pọ̀lọpọ̀ bílẹ̀ àtàwọn èèyàn ti ọ̀bájá àdúlẹ̀ ó di wa ó ní àgbọ́yé fíkìlà àdìyà báàbù ma 42 lábẹ́rẹ̀ àbí 42 lábẹ́rẹ̀ ó di wa ájò ájò ájò ájò ló sọ́pọ̀lọpọ̀ débi ẹbọ bẹ́ẹ̀ ni ájò ìsìláàmù kò ju àdúrà lọ afẹ́ àwọn sẹ́láyé fún wa nípa àti zikir zikir láti ìrántí ọlọ́run ọba wọn làwọn yẹn wá sọ di àtàlátù bíbí àti ìtúdí wọlé sí wọn láàmú tí wọn bá ní káwọn yẹn ní àǹfààní lọ́fà pé yunifásitì mọ̀dínà tíra yìí ni ọ̀fẹ́ wọn ti fáwọn yẹn ẹ bá lọ sí ní mọ̀dínà bá lọ sí ní yunifásitì mọ̀dínà pákẹ́tì kẹlẹ́bí máa gbé àti gbédé títì gan wàhálà ni ṣe ń bá lọ bẹ pákẹ́tì kàbákà ń so tó bá ń ka kárí pé àfọkànsí ayé múlò ó wà very very important ẹ̀kọ́ nọ́mbà forty two ni afẹ́ bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí àfáàn sàlàyé fún ẹgbà kéèyàn máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba kéèyàn mú oríṣẹ́ lọ́wọ́n ọba kó máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ó ti wá mọ́ àwọn nẹ́ẹ̀sì Qur'an wá tó sọ̀rọ̀ ń pa ọpẹ́ adillatu alayhi ní Qur'an fadul hamd àwọn fẹ́ mú àwọn ẹ̀rí wá fún wa ala adillatu min as-sunnah fadul hamd àwọn ọlá àwọn ẹ̀rí nínú súnà bí sẹ́lá tí ń sọ fún ọlá nígbà kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá kí ẹ jẹ́ tó mú orí sọ́lọ́ ọba kọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá orí sọ́lọ́ ti fún wa pọ̀ ó pọ̀ ọlọ́mọ sí wa ní ẹ̀kú rárá ní ọ̀kan wa àfẹ́rẹ́ ni al-adillatu min súnà àwọn كما أن القرآن الكريم قد دل على فضل الأب وإذا مشانه بأنواع كثيرة من الأدلة التي سبق إشارة إلى طرف منها بالجبع إلى جداجة القرآن لك لي كنت قصوى نقبع الله تنبى فوقه ما دكي وري كما شفنيا àti bóyí tóbi lórí ọlọ́wọ́ ọba pẹ̀lú oríṣiríṣi àwọn ẹ̀rí tí a fi kànú Qur'an díẹ̀ مليئة بذكر أدلة على فضل الحمد وإذا مشانه بين السنة يعني مليئة الأكم بذكر فأدلة تونا نعم، ما ويريوا أما يريوا لتتقع سيري على فضل الحمد لو يولاد بفهمك إما دكال ولوبا وإذا مشانه بفهمك بنتو ما يترتب عليه من الفوائد والثمار وفدائل في الدنيا والآخرة àti àwọn àǹfààní àtàwọn èso àtọ́lá tí ó rí bẹ̀ tí ma ń dúkọ́ lọ́wọ́ ọba láyé àti lálẹ́kẹ̀ẹ́ àrùn tí ẹ wo gbogbo àwọn ìbádọ́ta máa ṣe lápòjú rẹ̀ àwọn ìbádọ́ta ń ṣe gbogbo ẹ̀ òkè láyé wọ́n dé ní àlùjẹ́nà ọlọ́ọ̀bá kó sọ àwọn akọ́sọ ọlọ́mọ àlùjẹ́nà àmọ́ ọpẹ́ àní iná dúkọ́lọ́ ọlọ́run àjẹ́nà àmà dúkọ́lọ́ ọlọ́ọ̀bá ó di ọlọ́ni ẹ̀zùmọ́ àwọn àjẹ́mà wọ́n àjẹ́nà tàwọn mọ̀ pé alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah wọ́n náà tẹ́ ọlọ́run kò síwá lọ́kàn nínú ọlọ́ọ̀bá mo sọ pé á ọlọ́ọ̀bá àmà dúkọ́lọ́ rẹ̀ alhamdulillah alladhi hadana li hadha fi wá mọ́nà tàbí wá wọ́n aljanna yìí ah wallahi wọn kúnnà lè mẹ́hàn tẹ́lẹ̀yà wallahi tí ìbá pọ̀ sànú fi wọn náà tó bẹ́ láti mọ̀nà ọgbọ́n wọn tó bẹ́ tíráwọn tó ń bọ́jú wọn mọ̀nà àwọn tó lówó lójú wọn mọ̀nà àwọn tó lágbára jù wọn mọ̀nà wọlọ́ ka sànú ọ̀rọ̀ tí wọn mọ̀nà ọlọ́ba lẹ́yìn náà ọlọ́run tó bá pè dáwà ń fi subhanaka allahumma àbí وتحية في السلام وآخر دعواهم قلي الحمد لله رب العالمين قال ما بيو لكن دفعوا وقدتوا أوقات ما ذكر الله جنة الله أكبر سبحانه وتعالى سعدوا أتوالك من النار جنة الله أكبر نعم فعني وبينا ونبينا صلى الله عليه وسلم هو صاحب اللواء والحمد النبي محمد صلى الله عليه وسلم ونان ينتيب بيا أشياء كل وقت من القيامة ماذا نقول جوا لبيا أشياء وآلي مف... مف... مفخرة عظيمة إليه كثير ما في سفار إلا أن الله سفار وسلم وكانت الرفيع أتيك وكتوك داني الله عليه وسلم هذا بيئة صلوات الله وسلام عليه كلهم ما سفار نبي صلى الله عليه وسلم روى إمام أحمد وترمذي وبالمجع بإثنان الصحيح أن أبي سعيد الخدري رضي الله عنه قال إمام وإمام أحمد أتمام الترمذي أتمام الدمجع وما حديث يقول إسناد متملك إسناد صحيح ثم يدعى أبي سعيد الخدري رضي الله عنه فكان قال رسول الله عليه وسلم أنا سيد ولد ولد آدم يوم القيامة الله أكبر النبي من الله سوى دوما نبي آدم يوم القيامة أنا سيد ولد آدم يوم القيامة لا فخر عندك كلمة سفاري وكلمة سفاري إن الله سوى أوغاني ومن لا فخر من سفان من سفان الله أكبر بيدي لواء الحمد ولا فخر إذا ما عاد بياش يا أفلو إذا إن اعتفاري من الله بيفهمي كل من لولي أما ثم ثم دكه وما من نبي يومئذ آدم ومن سواه إلا تات لواء كسان بنا أتل بابا مي أقبلون آدم أتل بابا مي أقبلون آدم اني اسيام لا بي اسيام هو عبد الله بي اسيام عليه الصلاه والسلام جل جلاله كما الله اكبر وانا انا واول الشافعي اني دي قصيت دم بال قيامه بغبو يبا دوكو سنجو سون جل يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون كستفت سون جل الا من اذن له الرحمن وقال الصواب هذا بيقول له محمد ودي كو صرو أول الشعب ناقص به انقل لكم وراوني لما القيامة وعلى أقوى القارئة ما القارئة الله أكبر هم يقصر الجنة من قبعة النبي لا تعالي وأول مشفع ولا فخر أي من كانوا قبع الكارة استفاء رمي إما قصد أن كانوا قبع الكارة استفاء رمي فما كان صلوات الله وسلامه عليه أحمد مرحب ahmadu alárìkì lè dá tẹ́gbà pé kéjì ànábì sẹ̀sẹ́lẹ̀ òun ló dígbọ́ jọmọ́ tí máa dúpọ́ náà wà jù ìṣẹ́jú mọ́ dúpọ́ náà wà tó nínú ẹ̀jọ́ náà wà àkùmọ́lá òun um kẹyàmà bí hamdi yìí àti pé òun ló tóbi jù ló pé jù lẹ́ni máa dúpọ́ náà wà tó tọ́ ó sì yẹ lè wá wà lẹ́hàmì náà fi bí àṣà ọ̀fẹ́ lè lọ́wọ́ lìyáwé ìlàlíwá ìlì hamidun lillah gbogbo àwọn tí wọ́n náà bá wọ́n wà lábẹ́ àṣà sallallahu وإلى هذا أشار صلى الله عليه وسلم عندما قال في الحديث إليه لفا ترى بسبايك وما من نبي يومئذ كسيا نبي ده نجنا آدم ومن سواه يبقى بامي آدم ومن سواه ينسوا طوال غيره إلا هذا اللواء القوى ربي أسامي وهذا اللواء الحقيقي يحمله النبي صلى الله عليه وسلم يوم القيامة بيده إنها ندوى ندوي ندوي تأتأ وينضم إليه جميل حامدين حمادين من أولين من الأولين والآخرين الله أكبر أشياء أشياء دوني كيف النبي صلى الله عليه وسلم يوم القيامة tí gbogbo àwọn ẹ̀dẹ́ ọlọ́wọ́ bá tó mọ̀ wá wọ́sà gbogbo àwọn tó mọ̀ tó bá ó mọ̀ wọ́sẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àti bí òkú وقد أخرت إلى لوائه أكثر محمد لله ذكرا له وقياما بالأمره أما تو عصمنا بيا كيان يجي تو عصمنا ناني أكثر محمد لله أجمع كفر وبلق ولقو وذكرا له ثم أتي لقو لقو وقياما بأمره عتي سنت لا كيلو الله سبحانه وتعالى mo wọlé lánàá ni wọ́n ń ro kíní kan wò wọ́n fẹ́ wọlé mo sàdúrà yìí pé asalaamu alaykum bisil kíní bí aláwọ̀ bisil kíní bisilá wà ládùn àbí wọ́n kíní bisilá kàlájìnà bisilá wà ládùn wà á lára bínà bàkà mọ́ ní kí mo kàn wò islam náà yá yìí o tábà bẹ́ jáde ọlọ́run làgbọ́kẹ̀lẹ̀ káàkiri mọ̀ orí náà ọlọ́run làgbọ́kẹ̀lẹ̀ náà wọ́n jáde ní bisimilayi tẹ́wà kábùnilá àlà àwọlẹ̀ wọ̀lá náà wọ́n bisimilayi ọ̀kàràbìnà bisimilayi ọ̀kàràbìnà kiri wà á lára bìnà tẹ́wà àti ní lórí tààtà làgbọ́kẹ̀lẹ̀ ni ọlọ́run ó di wa gbogbo ẹ̀ náà á gbọ́kẹ̀lẹ̀ rà wa tẹ́wà jáde bisimilayi tẹ́wà kábùnilá ثم جاء يقول بسم الله ولدنا وأخرجنا بسم وعلى ربنا توكلنا àti lílá lẹ́rìn àjò ọlọ́run agbọ́kẹ̀lẹ̀ ọlọ́ọ̀bà mọ́sà tó wọ ọlọ́ọ̀bà mọ́sà tó wọ ọlọ́ọ̀bà náà قد روي في الحديث عن النبي صلى الله عليه وسلم قال حديث أنا أول من يدعى إلى الجنة حمدون إمن يقول وكل الله جنة من نوع الكفر وبعض الذين يحمدون الله في السراء والضراء هم قالوا بأنهم ما نوره ní wà nù nira ẹ bá ti ti bára wọn ọmọ ìdúgbò lọ́wọ́ lọ́wọ́ yìí ó wà nù ọ̀rọ̀ tó kó ń gbádùn lọ́wọ́ lọ́wọ́ wa tó wà nù nira ọdún lọ́wọ́ lọ́wọ́ bá lọ́wọ́ akpọ̀rọ̀ rọ́wọ́ tọ̀bùránì ti mú jẹ́mi kabir afáwà ìmọ̀ tọ̀bùránì lọ́gbàánu mú jẹ́mi kabir rẹ̀ wọn àbúrò ní àìlú fi ìlú yẹn afáwà àbúrò ní àìlú náà gbàánu ìlú yẹn rẹ̀ wọ́n ti fi mùsùlùmí àti mẹ́mọ̀ hajj ní mùsùlùmí rẹ̀ لكن في إسناد الدعاء ولم كنت مفعل فعل فبي اسناد الهلال روى مبارك في زوج سند الصحيح موقوفا على سعيد بن جبير رحمه الله او ورئيس وقد رواه ابن مبارك أفاوى ابن مبارك أبع لي سوا في زهد مثل زهد بإسناد الصحيح كانوا يسناد الصحيح àwọn ni mawqufan tàbí mawqufun ni ala Sa'id bin Jubair tó dúró lọ́rọ̀ Sa'id bin Jubair tàbí Sa'id bin Jubair tábì ibi rahimahullah ọlọ́nkọ́ bá kẹ́ bóòlù yọ̀rọ̀ tó jẹ́ mawquf afa kabiru ọ̀rọ̀ tá a fà mo wọ́n sọ gbogbo ọ̀rọ̀ bá kàmù tí wà kọ́lẹ́mù kàmù rọ́lù أفاني وقد روى مود مبارك عن سعيد بن جبير رحمه الله سعيد بن جبير تابعين كي تابعين أولا موقوفا أتيت بقى موقوفا كم يا توري ọfẹ ẹgbà ọfarabalẹ̀ ni tabatu yẹn adé sinmi ọkọ sábì lọ sọ̀rọ̀ yìí àwọn sẹyìn nínú ìdùwé ètò wa sọ̀rọ̀ sábì lò bóòlù àmì ẹ̀sìn jẹ́ mọ̀ọ́kú fẹ̀lẹ̀ àwọn pé ah òfu ọ̀sà àbí ẹ̀kọ́ mọ́ni àbíkọ́ pé àfa mistake ni ẹ̀kọ́ pé mọ̀kútó àná ẹ̀kọ́ fún wa mọ̀kútó àná ayé ntóbi lọ́dọ̀ káàbì ó di wa ó wà very very important báyìí ó di wa kama yàtọ̀ mọ̀ọ́kú fẹ̀lẹ̀ àti mọ̀kútó àná àti kìnnì mọ̀kútó ó di yẹ tv yìí wa. ọmọ ẹnu wọn pẹ̀rọ ọ̀rọ̀ àwọn sàábà ní sẹ́lẹ̀ náà. mo fi èmi òkúrò yára ní ilé ìwà ìpele ní ṣé àjò bẹ́ẹ̀ ní ní ṣé ṣé àpàdé wọn. ara o ìwé ẹni jẹ tàbí àmọkọsọ fún wa pé ìdùbẹ yìí ọ̀dọ̀ ẹgbẹ́ nígbà wọn kiri ọ̀dọ̀ Sa'id mọsokúlẹ dọ ìdùbẹ yìí òní wọn ni mọ òkú ala Sa'id bin ìdùbẹ yìí ẹni wọn ni fẹsí bẹ́ẹ̀ ní Sa'id tó ní kí ni ọmọ. مالي سعيد لما جبير جبير طلع نفاس الله سعيد لما نفاس قل لي والله نفر ابنكم رحمه الله تقلت يا بني نفاس الله وفكري رضي الله عنه قل لي نعم وجاء في أثر أريد أنه رواه صحابة رضي الله عليه وسلم يروي أن كعب من بعد وكعب قال نجده مكتوبا أي قائل محمد رسول الله صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم لا فضل كيف لما كراني ولا قليلا كيف لما بنك تبدو علاني ولا خضاء ولا صخاف في الأصوات العسير ما في عيان لا عن جاني كما صرف قطط لا عن جاني ولا يجري السيئة بالسيئة السيئة كيف يا بروس مع بروس كيف تبروس كيف يبروس ما فهي ولكن أوياك يكفر إما تبدو كل ما فريدين

وفي الجنة بيت يقال له بيت الحمد إلى الجنة إلي كوامد إلي يقبه إلي يقبه خصة للذين يحمدون الله في إلى إلى هو سبيشال فهو ثم ذكر إلى من بعد إلى إلى إلى على أمور القضاء وما في سهول يري عقالة إلى يعني عكازه قبل واحد الاهتمام منه روى الترمذي بحمد بإسناد حسن عن أبي موسى الأشعري رضي الله عنه إمام الترمذي بعد الشباب قالوا إسناده فتمنه ثم سيدنا حسن حديث أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثم إذا مات ولد الأب أب ترك أيكبر بما ثم يبقى عليه ثم دعهما سعروبا ثم يسلاته وقال الله قال الله للملائكة الله أصلا ملائكة من يجيهم يوم يكي كبرت ولد أرضي قال يجيهم يوم أروني فيقول نعم هني بيني وله ولا نروع فيقول كبرت ثمرة فوادي أجاي سوى كارك أما سوى كاني الجائس وكاره فيقول نعم ومن بيلي كيف ماذا قال عبدي لا الجائز وكاره كده رجوي فيقولون حمدك واسترجع ونقول الحمد لله إنا لله وإنا استرجع إنا لله وإنا إليه راجعون الله أكبر فيقول الله تعالى أنا نقول ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد الله أكبر القائل فوق من الجنة كان سوق لي اللي يقف اللي يقف الله بقص على وكوان هذا حمد الله على الدراء إليه بكرة الله بلوري جرام أودي بكرة الله بلوري جرام فنال بحمده آدم بالأسبة العالية أو عايزيك تجاهيه لتعقدني ولكن كيف يبلغ الحمد هذه المنزلة بول يسد قوي وكيف يصل إلى هذه الدرجة بول يسعد كله قال الشيخ الإسلام بن تيمية رحمه الله أطاع الشيخ الإسلام بن تيمية صباحك والحمد على الدرائي يجم مشهدان ìmọ̀ àdúgbò ọlọ́wọ́ ọba ìmọ̀ mú kankan ẹ̀rí níbi ìṣe ọ̀ràn àyàn àràdúhùmá aláàrán kan náà ilmu abdibi annala subhana wara mustaudibu lazali kí ẹ mọ ìpọlọ ọba náà ló kó síbẹ̀ ló lè síbi bẹ́ẹ̀ mustaikun láwọ bìnafsìyì òun gbọ́dọ̀ lọ tọ́sí fún ara rẹ̀ fa inna ahsan kulla shay'in khalaqa ọlọ́wọ́ bá gbogbo gbádá ńlá dáadáa ó ní jìbìtì bẹ́ẹ̀ wà á kára kó lè ṣe é ó lè ti wọ nǹkan ní pátákì á kára tó dáa tó kókó kò ní dáa yẹn bẹ́ẹ̀ òun alimu hakim oní jùlọ alakabiru rahim ọba tó kó yóò fọ́ ní ìdáǹtì ọba tó kó yóò níkẹwàá wọ́n fẹ́ràn ní ẹlẹ́ẹ̀kejì علمه بان انا اختيار الله لعبدي مؤمن خير من اختياري لنفسي ارينا كي تلو تلفون تلو يمي يعني اسافون ودا جنتم سالتا فرانا كما روى مسلم في صحيحه بما مسلم في سنه صحيحه وغيره عن النبي صلى الله عليه وسلم تمام فاهم النبي صلى الله عليه وسلم قال أنه قال قال إزايك والذي نفسي بيديه أنا با أن يزايك مفيني سبي من بلا ذرا لا يبدي الله أمو من قداع هل هو الذي نفسي بيد مفيني من بلا ذرا لا يبدي الله أمو من قداع الله يسلي كذا لك الله يقع قولك فيرو مؤمنين إلا كان خيرا له أنكما جورف مؤمنين ولذلك لأبن إلا بمؤمن إليه يكفلوا ما في مؤمن وليس ذلك لأحد إلا المؤمن كفلت لكم تيلا كل ناس مسيلا تقول لما اليوم جفوا في المؤمنين إن عصابه السراع الله أكبر من دوا النور توا النور لا توا النور كفت لهم أولي شكرا يدخل الله فكان خير الله أولي دوا النور لا توا نور مرقبون yóò kó bóòlù àmọ́ gbà yí bóòlù yìí lọ ṣàkàrà yóò kọ́ lọ́kọ̀ tó fún un yóò lọ́kọ̀ sàánù kí ló lọ gbọ́dọ̀ kí ló kọ́ bóòlù kí o dé ibẹ̀ yẹn ó di wa ṣàkọ̀rọ̀ yóò àdúrà lọ fọ̀ká àdàkà yẹrẹ la ìmọ̀ pé rẹ̀ yẹn fún ó di wọ́n yìí sí abúlé sí sọ́bàrà ó فكان خير الله إما جوز ويقومتي المؤمنون الله قبل ما تلسي كل ما قرأ كل ما قرأ تي لا يقوي كي يقوم يمام دوري كبات فاوي يقوم يقوم مران قولي أما عندي أمور سلام الله سلام الله سوري فون يوني بسوري باتا أدابو أدابو أدابو أدابو أدابو àmọ́ ẹjọ́ kọ́lọ́ nǹkan fi àdáwọ̀ kankan à ń kú sínú ọba náà olúbi ọba ó làwọn kú sínú ọba náà olúbi ẹ̀ ó di àwọn ọdún ọdún wa kà yí e ó di yé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó sì àfihàn mú ìdára ọlọ́ọ̀bà. وخبر النبي صلى الله عليه وسلم أن كل قضاء بيقضيه الله للمؤمن الذي يصبر على البلاء ويشكر على الثراء هو خير الله. النبي صلى الله عليه وسلم gbogbo àkọọ́lẹ̀ tó lọ bá kọ́kọ́ mú mi ní mùmílẹ́gbẹ́ máa ṣe sùúrù lórí àdánwò ìsì máa ṣe pé lórí ìdẹ̀ra ìrọ̀rùn ọ̀wọ́ akẹ́rọ́lá orílẹ̀-èdè fún onígbà sọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wọn náà bá wọn Al-Qur'an Al-Karim فإذا علم ذلك عبد هي رجب لي وتيكنه كده جعله جبه أكبر على حمد الله بأهواله كلها كل بقبق عمر كفنوبة بقبق عمر كفنوبة في سرائه وجرائه في شدته وراء آخره لكن كمان اللي فوني فيك زارو فوني ثم هو في حال شدته لا ينسى فضل الله عليه فلو أنا نو ميرا كوني جا جيوري سلام في فون زين زاي فوني رب اللي زاي فوني وعطاؤه ونعمته أتي كوني جا جي عمره أتي جرات لهم سفون فاني جاء رجل إلى يونس أراكم كنت دافع أمه عن ابن يونس بن عبيد رحمه الله يشكو الديك لحاله في أفا أفا يونس كان له كان له مواريا هي أعوذ له تيجي تيجي يقول له أولي فقال له يونس يجب أن تسير كتول لي يعني أسرك ببصرك هذا مئة ألف درهم سي أو بعقيرة ينالي ojú ẹ̀ kí n fún ní one thousand dirhams dirham one thousand àmọ́ kí n gba ìrìnà rẹ̀ kàrọ̀ jù rà láà olùmọ̀lú rẹ̀ ojú màmá mi náà ilẹ̀ fílẹ̀ rẹ̀ kàrà bìyẹ̀dẹ̀ ìmíyẹ̀ta àlù ọ̀dà àwọn àgbọ̀kọ̀ ojú ọwọ́ mi yéjì one thousand dirhams kàrà là ó ní nìkan yóò ó ní kàrà ẹ́ gẹ̀rọ̀wì gánà kọ́bí rọ̀jì lọ́ìk ní ẹ̀tà àlù ọ̀dà àjẹ́ ní ẹ̀sẹ̀ méjì one thousand dirhams kàlàlá فقال فذكر او نعمة الله عليه وما يسيس عمد الله تلو تفون قال يونس اراك ارى عندك مئة الوف وانت تشكو الحاجة مريد انت لو تفون قل لي 200,000 àìmọye jẹra wọ́n kíbi àìnira kan àwọn bẹ́ńjẹ̀ bàtọ́lódì lẹ́ńbẹ́ńjẹ̀ bàlájú mi gbọ́ ẹni tó lédè Yorùbá de Edo state àwọn èèyàn ọ̀kásà wọ́n ní òwe ìsìn tó máa sọ ó ní wọ́n fi kọ́ ọmọ o ní Yorùbá bẹ́ẹ̀ lẹ́nu bàbá òun fẹ́ ra bàtà bàbá ní kò sí sùúrù ọmọ kò sí bàtà bàbá òun fẹ́ ra bàtà bàtà òun ti gbó máa mọ́nìjì ti bàbá yà lọ sọ́jà wọ́n lọ sọ́jà wọ́n á rí ẹnìkan tí ń fìdí wọ́ wọ́n á rí ẹnìkan tí ń fìdí wọ́ wọ́n ti bàbá eléyìí òní kò lẹ́sẹ̀ mi ah! bàbá ìyá padà sí mi síbi jẹ́ ìrẹ́sẹ̀ mi ò fi rìn bàtà lọ́kàn ìyá padà sí mi dúpẹ́ lọ́wọ́ náà tó jẹ́ fún mi ní ẹsẹ̀ always tí ẹ bá ń ronú dáadáa yóò mọ̀ kọ́ lọ́n tí máa ń dada ẹ̀mọ̀ kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ fún ọlọ́run mọ́síjú àmì kúrò ara láìláì lọ́ba sáánù ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá láìláìlá náà gádùgbà rẹ̀ gama gálọ́ sọ́lá ara sẹ́yìn muhammadu wa ala alihi wa ashabihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu وعليكم السلام بالله امم pẹ̀lú aṣọ́kọ̀rọ̀ tó ń bá ti gbogbo àtẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ́. Ìlú òkè ìyàgbẹ́ ni ó ti gbé àwọn afẹ́fẹ́ bí àlejò kọjá ìlú àti pẹ̀lú àtẹ̀lẹ́gbà àtijọ́ ń tẹ̀lé ọlọ́run ní ẹ̀kọ́ ti àti ìwọ̀n kọjá. Ìwọ̀n gbọ́dọ̀ sí ẹ̀rọ ẹ̀rọ ìfẹ́fẹ́ nìkan ní ọ̀la ìlú pẹ̀lú gbogbo tó wà báyìí dáadáa jẹ pẹ̀lú wọn tó lè sọ pé àgbàdo ní wọn lè ní wọn pé àwọn tó ń jáde ní kọjá. ayé rẹ yóò lè mú wọn náà yóò lè wọn rẹ ní ẹ̀jẹ̀ wọn ní ìṣe lára rẹ ẹ̀jẹ̀ wọn tó lára rẹ ti sùn nígbà tó ń sọ wọn dákẹ́ ní èmi bí mu ni pé ànẹ́bí yẹn gan sàrẹ̀sẹ̀lá tó lọ́n sọ rẹ̀ fún bó ti gbéra rẹ̀ lọ́sọ̀ọ́ àgbà fi ń ròyìn pé èmi la síwájú ọmọ ẹ̀dá kí ló ní إلا فقر أم سفاري يوم الأولين كانوا سفاري وأشهر من سفاري ولوني يفاد لي مو أودي وان أوكاني أكيد أها وإن قال بي مدون كايونا لا كفا بمضاين شو شو يكون على دي كالو سيفون كالو كما هدى يفون كالو كما بيبو يفون الله ó ní òun gán tó fọ́lọ́ ọba ni àwọn afá kan máa sọ̀rọ̀ èyí mọ́tò sí rí wọ́n gbogbo mo sí rí àmọ́ ọ̀rọ̀ ẹ̀ hikma wà bẹ̀ gan tó pọ̀ hikma wà bẹ̀ gan tó pọ̀ nípa pàdé bí mo rẹ̀ lè ní tó fọ́ wa wọ́n ní mọ̀tò wọn dáwọn ẹ̀mí ọ wá ọ select ọ select ọ wá àwọn ẹ̀mí márùn àwọn olùlà àdúrà náà wọ́n fò àwọn àwọn àgbàdo àwọn òṣìṣẹ́ ọlọ́ba nabi nuhu nabi ibrahim musa isa tàbí muhammad sallam ìwọ́n ń bè lọ kálukú tánìọ́ ìwọ́n ń bè lọ ànàbí láì nuhu wọ́n làbá gbogbo wọn tánìọ́ ó ní mi nàjíyùlá nàjíyùlá ẹni tó lọ́wọ́ là fún ọkọ̀ gbogbo ayé rẹ̀ ìkùsọ̀ ibrahim tánìọ́ oníbi ni khalilullah khalilu rahman ayò ọlọ́run musa taniẹ oníbi ni kalamullah ẹ̀dúrà ọmọ bàdá sọ̀rọ̀ direct ìwọ ìsàtàlẹ́ oníbi ni ruhullah ẹ̀dúrà ọmọ dálá ìjẹ́kọ́ kọ̀ súnmọ́ mọ́mọ́ mi ìwọ muhammad taniẹ oníbi ni abdullah ẹ̀rù ọlọ́run èwo ló kéré ju gbogbo àwọn ọkùnrin ọlọ́run ìwọ tó mú ètò kéré ju ìwọ náà lọ́gà gbogbo wọn fàlẹ́bí gẹ́rẹ́ rẹ̀ lẹ́nu kò kúrẹ́ náà fún ìlú ẹ̀gẹ́mẹ́ ó ní èyí ni kéyìn abdullahi ẹ̀rù ọlọ́ ìfẹ́pẹ́ ní kalamula ruhula khalilu rahman nijiyula lọ́nà ìkó ní èyí ni abdullahi ẹ̀rù ọlọ́ musulmi máa kẹrẹ̀ kẹrù yìí àwọn ìgbùgbà ìmá tí náà kó kẹjẹrù yìí èyí ẹgbẹ́ ìgbẹ̀rù ẹ̀gẹ́ àgbẹ́ àlàfẹ́ yóò bu jẹ kó lórí tébìlì tébìlì ní wàá gbèsè lẹ lórí ẹrú ni mi jẹ ń jẹun bí ẹrú lórí ẹrú ni mi jẹ ń jẹun bí ẹrú tọ́jú ìgbà mi tọ́jú jẹun èyí pẹ̀lú rẹ yàtọ̀ àbúrò àwọn kan búra tàbí òdì búra sàn ọlọ́nà fẹ́ yàwó kejì o wọ́n ti yàwó yàwó àgbọ̀ pé mi kò wíwẹ̀ o àfikún àwọn wíwẹ̀ búra búra tàbí òdì ọ̀ràn kálù ẹ̀ záríà ọlọ́mìíràn ah ọgbà mo fẹ́ yàwó kejì muhammadu yà é ó yà sí àbùkù ń jẹrà láti jọ yìí ó ní mọ̀ adélé ìyàwó mi yóò wá tẹ́tẹ́bù yóò wá tó wá gbóúnjẹ kalẹ̀ yóò tó fi àsọlé lórí pẹ̀lú àwọn abọ́ abọ́ tí ìyá tó fi lé tí ò sí èlò ìyàwó wa ń lò fún ọkọ tí àwọn tó ń kó wá sọjà ó ní òun wa tó máa sí oúnjẹ wọn tààjù ó lóun tó wá pé ó pé àpò tààjù ìwọ náà lọ da ibà yìí. tí màá rẹ̀ bá bọ̀ báyìí orí àmìlú ayélujára wọ́n wọ́n ní ayé orí àwọn abọ́ rọ́bà tí wọ́n gbójẹ́ oúnjẹ ní ọgbọ́n náà ti chéjì ẹnu ó ní ọlọ́wà àwọn wọ́n láàrin ìgbà ẹ̀mí ní ìrìnàjò ìsọ́rọ̀ nínú àwọn pẹ̀lú ọlọ́run gbogbo àníjọ lọ́n kọ́ra kálọ́ lọ́n gbèrè gbogbo àníjọ lọ́n kọ́ra kálọ́ lọ́n gbèrè ọdọ yà lẹ́mà ní ẹni ìka gbogbo kọ́ra lọ́n gbèrè wọn a tún sáfù wẹ̀ yẹn ká méjì ànábìyà rẹ̀ lórí sáfù yẹn yìí ìbílẹ̀ wa ti wọn wá wọn káàkiri haile muhammad ibi ní ìgbà ah ẹn tẹ sẹ́yìn mọ̀sálẹ̀ gbogbo àwọn tó wáyé bẹ̀ wọlá síwájú wa dákùnmọ́ àtúrọ̀ fún wa ànábìyà wa yẹn tọ́ka jù àwọn ọlọ́mọ yìí rẹ̀ àti àgbékan tayọ kù kan ó ti yé bó ṣe rí nìyí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. mọ́sídìí àtọ̀ ara ọ̀ mọ́sídìí àtọ̀ hmm. israel tẹ́lẹ̀ israel mi'raj israel ni láti mẹ́kà lọ sí jerusalem mi'raj ọlọ́dọ̀ síra wọn tí wọ́n sọ pé israel mi'raj israel ìrìn àjò mẹ́kà sí jerusalem mẹ́ráàjì ni ìrìnàjò sọ́dọ̀ sọ́mà. ọ̀kẹ́ ọ̀kẹ́ bóyá Israel ni láti fi láti ìlara lánàá ti lọ sọ́dọ̀ lọ. ara ara ara ara Israel fún Israel gan ni ní kò balẹ̀ Israel ní balẹ̀ Israel ìrìnàjò alẹ́ ìrìnàjò olú wọ́n rìn mẹ́ráàjì ni ìtọ́lọ́sókè ìlọsókè ọ̀rọ̀ àgbà wọ́n pe sa'ala sa'il bi azabin waqi lil من الله في المعارج في المعارج ولا مسافة أيوة نعم bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́dún fún ọ ní ìmọ̀nìkan ọlọ́run fún wọn gbogbo mo máa ń sọ pé ṣáájú ìbò ló ṣe àwọn nǹkan fúnra rẹ̀ sí ìdíkọ́ ọlọ́run bá sọ́ńtà láàrín ẹ̀ǹgéjì wọn ni wọn bá sì kẹ́sí òfin àwọn àwọn náà láwọn ocean tó lọ wọn wọn láwọn uh, òkun àbí wọn rí ni wọn bá sọ òkun yẹn di petrol ọba tí wọn ra petrol lọ́dọ̀ wa ó di wa àmọ́ ọlọ́run ló sì petrol tó bá tó ti kọ́ ọlọ́run ló gbé petrol yẹn ó di ọlọ́run wa gbé petrol yẹn sílé àwọn mùsùlùmí wọ́n máa fẹ́ àwọn òní jà lọ́dún ìrònú parí torí ìrònú parí ló mú ọ dìkọ́ àgbègbè náà dìkọ́ báyìí ama ronú pàkí ni alkiyama ni láti sinú ọba ni káwọn máa ti wàhálà ọmọ ìdìbò lọ́wọ́ láàmú káwọn máa mú nǹkan tó máa ń kúrò fún wa ká máa o rà lọ́wọ́ ó yé wa mo ṣe rí mi à ṣáà pé àwọn ni wọ́n ní ọpọlọ tó ní ti gbogbo nǹkan wọn ni wọ́n bá máa àwọn òkúta lọ́dọ̀ lọ́dọ̀ tí wọ́n náà wọ́n bá máa lo òkúta wọn láti máa tiẹ̀ tó arúgbó wọn ní yọ ni àbí ẹ̀kọ́ ni àwọn bá lo òkúta tiwọn náà láti máa tiẹ̀ Ama ó ti dúkò òkúta tọ́lọ̀ sí àwọn ìtọ́ òkúta tọ́lọ̀ sí tẹ́lọ̀ sí rí ọmọ wa gbèsè àwọn kan ó ti wà gbogbo ẹ̀ gbẹ́mù Ghazali pé falsafa ni onífìdí sípà nílẹ̀ Ghazali rẹ̀ mọ̀ wùlà ó lẹ́yìn tí wọ́n dúpẹ́ fún òyìnbó tó ti plane kankan ó ní bí prisoner prisoner tí ó wà lẹ́wọ̀n president state Buhari jákòjú rẹ̀ announce pé prisoner báyìí báyìí báyìí kún ọyọ kó lẹ́wọ̀n òun fún ní amẹ́nísítà kí ni òun fún ní freedom o ní àwọn pánọ rẹ̀ prisoner yẹn nígbà wàá sọ̀rọ̀ yẹn wọ́n wá sọ́dọ̀ controller controller general prison controller mi wá sọ fún controller ti tape ti ẹlẹ́wọ̀n yẹn wà. ọ̀tí wa stéètì wa announce inú rédíò stéètì pé ẹni báyìí báyìí báyìí inú rédíò lòún ti wá gbọ́ prisoner yẹn inú rédíò ti wá gbọ́ kọ́ wa lọ di rédíò tó mọ̀ dúpọ̀ pé à ah, ọmọ ìṣẹ́ ń gan ọmọ ìṣẹ́ ń gan inú dúpọ̀ lọ́wọ́ rédíò yẹn kẹ́rin pé kọ́mọ kẹ́rin ti kódà kìí ṣe kọ̀ǹtólà stéètì lómi kódà kìí ṣe kọ̀ǹtólà eh, national lómi president lómi president gan kọ́ lómi ọlọ́run tó sọ sí lọ́kàn sílẹ̀ ẹ̀ka ìgbọ̀ fún kò ní fáwọn yòókù náà o àmọ́ ẹni tí ọkọ ẹ̀ ń dagun ọkọ yẹ náà ní kiri ọlọ́run náà bàbá rí ẹ̀kẹ́ bàbá yẹn mú àfáàfin nẹ̀ ọwọ́ àfìrí kí ó lè sílẹ̀ ọ̀fẹ́ ọ̀kẹ́ ọwọ́ bọ́ sínú falsafa ọwọ́ àlè kọ́mù nípa falsafa ọwọ́ ní ọpọlọ ọwọ́ mọ̀tò wa kọ́mù nípa falsafa ọ̀nà àṣẹ ìrọ̀ gbogbo ẹ̀ ìkàfẹ́ ọpọlọ ṣeré ní abáàmì gàmẹ́gàmù tí wọ́n fi sọ wílọ̀ ọ̀rọ̀ ọdún yẹn yóò lè jáde gbogbo àti kì í fẹ́ kí ẹ sọ pé fásáfà irọ́ ni àtọ́ ó ní inú nàlá lórí bẹ́ẹ̀ ó ní kò yé ni ó ní ọjà ló máa lójú ni àwọn afáàsù náà kọ́ àṣẹ tó ṣe fásáfà ẹjọ́ tó mọ ilé àmúlò yìí jìbàtà fẹ́ẹ̀dì ẹ̀ fásáfà ló ṣe. pàṣẹ mi lẹ́nu tó irú gbogbo àwọn alùpùpù náà ní kì í àti ìmú abẹ́yàmọ́ sáfà àti súnmọ́ àwọn ọmọdé kí wọ́n sáńdẹ̀ wọ́n wọ́n fi súnà gbé ni òun ò ní àǹfààní ni fọ́tíbà nìkan gbogbo síwájú ọkàn lè bọ́ sí àlọ́ àfà súnà nípa àkídà ní straight kò wá fi súnà máa correct fọ́tíbà tẹ̀ ǹjọ́ tẹ̀lẹ̀ sí mi ǹjọ́ tẹ̀lẹ̀ sí mi ó di irú àwọn ǹjọ́ tẹ̀lẹ̀ sí mi pé irú súnà rẹ̀ yẹn fi adjust the albolog. Mm alùgbòlóògùn ni pé tí wà àti títọ̀ ń tọ́ ni ẹ̀rọ ọ̀rọ̀ burúkú tọ́rọ sọ tí wọ́n ní oníbàbà rẹ̀ wọ̀ náà tí wọ́n ohun oníbàbà wọn wọ̀ náà oníbàbà òun ti wà nù lẹ́nu kó ọba rẹ̀ wọ̀ náà náà tó tún fúyẹ́ ju pé bàbá òun ti wà nù pọ̀jù ó ti pọ̀jù wọ́n ti fẹ́ yóò wù pẹ̀lú kí ni nínú kan bàbá yóò rí jẹ́ adáwà bọ́yá kò tó gbọ́yé wájú nìyẹn Allahu ta'ala à ń sọ̀rọ̀ níjẹ̀ ká nígbà yìí. ó o ó ní ẹ̀ka lẹ́bi ni ó dáná ẹ̀rọ káàdì ìpè ní ẹni o bá yẹ ẹgbẹ́ mi kò fi sí hmm. ẹ̀yìn o wà sí náà hmm. ó ní káàdì ìpè ní ó wá ní òun wò lọ́sẹ̀ bá àwọn wọ̀ náà hmm. ìdójú dáná ti sọ̀rọ̀ ní pé ní ẹni bá fi pé títí. wọ́n fi ní ẹ̀ wọ́n lọ́wọ́ àwọn fi olóòrùn ní pé olóòrùn gbàdá ajá ara rẹ̀ wọ̀rẹ́ ẹ má sì yọ òun sọ pé yóò wọ̀ náà olóòrùn wà nínú náà ní pé àdìsí bá yìí ti lọ bí èyí bá ti tó. kí mo kí mo wí náà nìyí. nítorí sọ pé ní òkọ́ ló sọ. láti lóòótọ́ ni. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jàpàtà ẹ̀jẹ̀ jàpàtà tẹ̀ jókòó tì. ṣé ó wá yẹ kí ọmọ rẹ sọ máa ń bẹ. ẹ ẹ yóò dá lẹ́nu. ojú ah. ọ̀dà ń bẹ̀rẹ̀ sọ.